Ògúndépò Ògúndépò Ògúndépò tó bá ṣe pé bàbá rẹ Ògúndáre ló bá bí ọ lóòótọ́ jẹ́ rí ọ. èmi Ọ̀yẹ́mukẹ́ wọ̀ fẹ̀ kan. wọ́n jì ó sí ọ wípé orí fífẹ́ ni ò mórí fọ́. lọ wí fún wọn léyìn sọ pé àti ìran rẹ àti tògúndépò ló mú mi lù yìí o. ojú mi ti pọ́n mo fẹ́ kọ́ mọ̀ wípé n ó fogun ńlá kóró. ó gan bàbá rẹ ògùn dárí gan. èmi ọ̀pọ̀ lẹ́nu. èmi ajífa onígbò rágbèjì báwo kẹ́ lọ rí omi tí dẹ́rù bá. èmi ti kẹ́nu gbọ́ kẹrẹ wà lọ́dẹ tí mo yá kọ́tọ̀ dípò ogun wọn yá. ọba ni mo ṣe èmi ìrújú àwọn òòṣà lórílẹ̀. wọ́n ní akíndí ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ jẹgbẹ́. mo fẹ́ fi tí mo fi ń jọba hàn. ká ni wọ́n sọ tèmi fún ẹgbà ni o. mo ti jọba ó sì pa. ẹni ọba pààyàn pípa ni wọ́n pa. ó ké giri wo dológì nínú kẹrin awọ ọmọ lè sọ dẹ ẹ dọ̀bẹ̀lẹ̀. èèyàn tó bá bú mi lẹ́yìn mi ìfàlókọ́. ẹ ń fi ẹ̀sùn kàn mí ẹ pé mi pa ọba. nígbà lóye ọ̀wẹ̀rẹ̀ aráwọ̀dá náà ògbónú akasabarapọ̀ ọmọ kélébé. ibi mo kàn jẹ́ kábíyèsí ní òní ìfẹ́ rẹ bẹnu ọkàn mi. sísọ́lá wo fi lọ́kọ. nǹkan ayọ̀ eléyìí o. ẹ̀kẹ́ ni gbéléró òpó ni kì í jákòdì àgbà ó yẹ. gbogbo òfìsẹ́ gbogbo ẹ̀ ni mo ti gbẹ́ lórí ìlú adé o àápò òkè rajà o. Ah! ìyún adé ọmọ ọba wa ó ní bẹ lórí ìrọbí láti yẹjọ́ yìí. ọmọ ọba ò bímọ. ọmọ ọba ò bímọ tí ò ní nílà. ọ̀rọ̀ bíyàwó ẹ̀ bàbá yìí bá sun yín ẹ ṣe bọ́lẹ̀kẹ̀ lulẹ̀. odò tó bá gbẹ́gí gbùngbùn ò ní paraare sàn ìwọ náà ti fàkó tí rọrí báyìí kò ní jọ gbádùn. kòkò tó gbé ọdẹ mọ́lẹ̀ ló tó fi dẹbọra lónìí olónìí náà ni wàá dán padà ṣáájú ilé ọ. mo fẹ́ lọ rí kó gòkó ni. Ah. èmi ló sàtìmọ̀ dáná gidi lọ́gbẹ̀jọ́. Ah. ìjọ mẹ́kẹ́ bá fojú kan dígí. ọjọ́ náà ni pẹ́lẹ́dà rẹ̀ pàdé. ìrọ̀ ni ìrọ̀ ṣe é wọ̀ èmi gẹ́gẹ́ ló ń ṣà. Coming soon on Okiki Premium TV.